أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعراة العفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي امري وهل عقدة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعين الله معذرة الينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قران مجيد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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون أعوذ بالله من الشيطان يتكبرون في الأرض بغير الحق ومريك أنني كاكا أي أنا رسوكاتن إلى ستي سنة مريه جزنا يبارو ọmọ bá sọ́n wá lókọ́ nílé jèsíwá kò ó zè yọ àṣíyá nà ọmọ rí yìí ó nílé jèsíwá kò ó zè yí áyà nà ọmọ dɔwɔ mɛ wa faani ye ne duro le dɛ mɛ k'a yɔ nɔ mɛ wa faani ɔba ye omori ini de ɔba ye omori ini tɔmɔtɔpa omori ko ne jesu ayɛ hɔ ọkụ. obi sɛ dɛ o o ma o yɔri ne la rudi la yɛ la. eyere kologboroyi enejorabɔ wɔn yɛrɛ sabila lagayi yɛtɔkinu sabila ebere lɔ ozobibu ozudiri de kodalɛza anan lomori lɔkɔnba soso ni suwata sɛbɔbi ka Enini. dalikɛ de anam kɛtabu bi ayatina ɛkɔ aya ihiriti wa kanu anha gafili. den niri na ya na omori do ba ka na mbora ya nika والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون والذين كذبوا بآياتنا أمريكا نميكا كأي كوايا نهرتي ولقاء الآخرة دلكو دنكو هرتي دكا يمساك دنكو أمريكا نمكو دنكو هرتي أنبرا أنبرا ما بيسو جاتي أكو دنكو هرتي

salatu ya tom limu ọ̀sán ni wọ́n ikú ìdánikú ìrètè ìjòzí àmáyé ìjòzí táà ẹni ìjòzí ìdára kẹsìkò ìrètè àníkẹ́ ìsàkìdánikú láti ń tom limu jòzí ìdára kẹsìkò ìrètè àníkẹ́ ọ̀sán ma hún ní ọmọ ní dé kúkúzú lé ilé sí tẹ̀sán mọ́rin ọdẹ kó ìkìyà rẹ ẹnyọrọ náà hó rẹ sọ hàmá náà rẹ bẹẹ kúkúrú rẹ ibi sọ ètè sọ ọmọ yìí ọdẹ kó ìkìyà rẹ ayé mi nyọrọ náà àbọ ayé mi yàáyé ọmọ abdullahi ní bàbá dìjà bẹ. abdullahi abu jaabir amaba di jaabir Allah anhu ma ana na ko na sa so to muri na kore ko jihad do si su shahidi don to muri do ka i ko muri o bi abdullah o bi do ka re direct enye bi do bon no muri man kuri he won de ro muri do muri de ro muri muri do shafahatan direct ana mdalikum dɔbɔli ka yɛ abdallah tami naala yi sɛnse wɛnyi bɔba kami bɛ ɛdi ma mɛɛ o isu esi kama mɛɛ o kaani di ma mɛɛ o tɔtɔ tɔmɔ yi yi abdallah yi kini ɛdi ayi ɛsɛ mɛ ɛsɛ mɛ kuku ɛsi ìjọ ìdè ni kòmòlì wà nínú àwọn nǹkan ọ̀nà òmòlì kọ̀nà ní ọ̀nà fúnfà ìsòmí èsì dòdò òmòlì

ẹkùn ní sáà yàwó ó tó wùrí ọmọ ní dọ́sọ̀nù káyé ẹ̀ẹ́dọ́gbọ̀nláì bí dọ́gbọ̀nláì àdíjọ́ àbẹ̀dọ́kàtò ẹ̀ẹ́ ìní sọ́ni wọ̀gbọ́n kàṣọ́ ní nínú ẹ̀ẹ́dọ́ ọ̀nà kúrẹ́ fọ́ ìka náà lórí káyé nílé kí ẹ̀ káyé ẹ̀sìn bá bá wọ ká ìnà ọyọ́ ní ètò ìní tó sí inú ọmọ nìyí ẹ̀ẹ́ ẹ̀ẹ́dọ́ ana ba kaaya bibi hiɛ hɛ kɛmɛ si ba wa ba lomori kɔni ibi ni ɔba ɔka onomori yi ti tsa yɔ lɔri ɛtɛ kɛmɛ ɔba kɛmɛ ibi tiɛ tɛ wala tasa kanna ladina kutinu fi sabili lahi bama hayawo walakin lata shoro omori kasi ro asiri ɔzawa ne ɛdi akukue de ɛna abanna wuturo na gugu omori omori ke ya akɔbɛ anyɛ hɔ saa ɛne ne nan na eda na omori yi yozakun farihi na bi ma afahumulahu mefadu omori kɔ na mize yi wa ahyawo ne ndara bihim yozakun farihi na bi min min min fadu omori kɛ wɔn ato hɔ ɛdini do na mize yi wa ɛsɛ ne ba bi kɛ wɔn ato hɔ ɛdini a yi lọ́jọ́ tó rí nù. Anagúrù wọn náà yẹn lọ sí tiẹ̀ tẹ́. Ayé náà máa bá dín ní hẹ̀. Abdullahi náà yà nìyọ́ yìí nìyọ́. Àbí kò mú ní kọ̀ bóbá dọ̀nà mẹ́ ẹ̀kọ́ àwọn bá pàdé dọ̀nà mẹ́. Ẹsẹ̀ àwọn wọn ni. Ọmọ nìkè ọmọ sọ́n bẹ́ẹ̀ tètè kà wọ́n máa rà kúrò ti dẹ́ni kú ọkọ̀ gbẹdẹ sẹ́ kàn náà. Ìjẹ́ni dání bẹ̀rẹ̀ ní ní àṣetán òwúrẹ̀ ni ẹ wà dáadáa rẹ̀ mẹ́rin ní su ewò lúrẹ̀ àṣetán òwúrẹ̀ àwọ̀ àǹkẹ́rẹ̀ ọ̀nà ní ọṣọ́ oṣùkù dáadáa ọ̀nà ní tó oṣùmọ̀ ọ̀bẹ̀rẹ̀mọ́nú wàhálà sí mọ̀gúkù nínú dáṣọ tó rẹ̀ sọ́dá dáṣọ wọn rẹ̀ rẹ̀ lóòbàrẹ̀ máa ṣọ́ ọ̀nà tó náà ni aje ta nure na ya da da na mauri ma so to wuri ha wa ba ni sure ozene su arura re amaka were ei korokoro ei korokoro do amani ran kota ifu se te so mori siri chio siri chio eh anyere amama anya mejozi baden paragu ize ni kafiri kafiri na ma wete baden ize ni wadi ize na buja ni ko lẹ́yìn sáfún tó o o rẹ tẹ́ lórí ọ̀rọ̀ o ní ihu ní dis ọ̀rọ̀ kórikóri ojójì lọ́rẹ́ kàwọn ẹgbẹ́ o náà bọ̀ ọ̀rọ̀ kàwọn ẹgbẹ́ ihu náà bọ̀ ọ̀rọ̀ kàwọn ẹgbẹ́ ihu náà bọ̀

ọ̀dọ̀bìnrin akụkụ náà yẹ́ bàtẹ́ náà ụjọ bí alárúbáwá bí ẹ̀mú ojú ojú ọkùkù bára slọ́tò tó mọ̀ nínú ya man dị ẹ̀yẹ́ àtẹ́ na ọ dị dé tí dìbìdìbì lọ́rọ̀ọ́rọ̀ níbi ẹ̀dẹ́ ẹ̀bọ́ dọ́tí lọ òjò ana ori ajuwa nwanya nyaare saa ɔnu kani ku ave kɔlɔn no no ave ave kawo su do ha ave mi awɔ paahe jozo nana naani ade bire eku dane ku hi dekye and ire yi ku na shahada dane ku di ire idaneku ka dɔ ire idaneku ɔre ka dɔ ka na ilaha ilala ɛnna na mana kudu tɔ hanyala and ɛnna na mi gaasi ni ma ka ni bi le and ire ɛma na ni ɔbisi paako na omori se ka ka yɛlɛ abɔntɔn na ɔtɔ kɔba na la ilaha ilala wali na ɔsɛmɛ wɔ hɛkɛ ìdánilẹ́kù kẹ́lá àkọ́bà pẹ̀tẹ́ hù ní kúta dáàmọ̀ kára ẹ̀yọ́ ikú ìdánilẹ́kù ilẹ̀ ilẹ̀ ọ̀bì ilẹ̀ ẹ̀dẹ́mẹ́n oògùn tẹ́tẹ́ àkókò anábìbì máa wà o. bụ òfin táwọn ọ̀ anábìbì ẹ̀ṣọ́ sístáì dẹ́sùkú òfin ìṣẹ́ wọn náà ká kábọ̀ dárí lórí ní tùkẹ́ yìí ilé ẹgbẹ́ ojú eri nígbìrá ha eré ẹ̀dí kébé ní sikẹ́ nẹ́yẹ ẹ̀nà ọ̀gbìn gánilẹ̀ àbẹ́bàá àwọn ọ̀gbìn bẹ́ẹ̀ni ìjọba wọn kú dání kú yìí lè ṣe ni àwọn ọ̀gbìn kìíní ní ọ̀dẹ́ dọ̀wọ́n náà nínú ìbìlẹ̀ yẹn hàn àájọ yẹ pẹ̀tẹ́ tí náà yẹ ẹ̀yìn sáfù mẹ́kẹ́ ọ̀dọ̀ ká ẹ̀yìn sáà ikú ìdẹ́ni kúfà anáwó àfọlà pẹ̀tẹ́ bá ọmọ kárẹ̀ ẹ̀sà àfàlàtú bá àfàlàtú báwo hìrè polo kẹ́nẹ́ni dàrí ẹ̀rẹ̀ náà dàríyà kàkà àmà èṣù àbá àmà àmà àbẹ́hẹ̀ màmá ìmá wọ́n máa ìhùn líkù náà ilẹ̀ dáa ẹnìbìrẹ̀ ní dàríyà tí ní kẹ̀mẹ́rin dàríyà ilẹ̀ kí ìgbẹ̀ lẹ́yìn wọ́n lè kọ́ ẹ̀rọ àkẹ́rà إن الذين كفروا إن الذين كذبوا بآياتنا ولقاء الآخرة هبطت أعمالهم والذين كذبوا بآياتنا أمريكا وين هناك يا أخويا أمريكا aya qur'an ire o mori ana mana aika agana ko hirete wa liqa'il akhirah dere kudani ku hirete kabe fata malu o mori ka boy dene heke ni mi resele enyu to siya enyu to siwa aku gala ha kabe fata ma awe ke ka dene o ni piletere huno ko mu dene ai man yo som ah mo ni ka

ozeyi ọrịdahụ ohihule dunetes na kesama haba manfura na ọdụ وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا إن هذا لتك أني ستيوم أقولك يتى أو في إيمان أو في دعوة كومري بكون يرى جيني جيني ويتى أبنان أن أي جزوزة أي بريتريني هو دي كاي wado ko muri onyara omuri go nyara gene gene na ho heke enyi betere ne kuno no ono mo hiku abedi abedi etere ono mo hiku abedi etere wa yo muri tini kunyara do ara heke tini kunyara da su shiriku to da sa yi shiriku ni re ya uye to bo non uye pere so bo non o tum tum bo non e wa wa nyona so ka ko kwa watan to mun hal yujzauna illa ma kanu ya'malun omori ka ani so en sisu ato afa pari se ne se ni me isa ni ní sí ìkà níbi musa òní ní miqat anyọ kàtẹ́ náà kan rẹ̀ omori ọ̀kàtẹ́ náà dọ́nyẹ omen ọ̀kàtẹ́ náà dọ́nyẹ han umar ọ̀bìkà wọ̀wá adná musa tàlàfin na lẹ́yìnlẹ́tàn wọ́n àtùmọ̀mọ́ àbí ashiri umar ọ̀bìkà yìí ọ̀ṣẹ́kù yòówù rẹ̀ ó máhẹ̀kẹ̀ yìí omori dọ́ọ̀rẹ́ yìí náà wẹ̀ ahama bika daba yiko na omori ono obiri okare da ono resita kanda yo ono shaka ora yo ahama ba ya me obi turu sina diba kanika omori oba zete dị ashrin liri iraba ku hero daba kuna je fatama miqatu rabbihi 40 leila di okatite iyo gana ina kana ndi musoro omori hi inika omana ba ma heke mekuhi kamani inaha kamani dozete inakani irahwekuhe beba bika ibana meka avaramashe otoyo domuriba kaifunan kai wattakhadha qaumu musa min ba'dihi domurika azan nabi musa ena za sasa min huliyihim ijlan jasadan lahu qawa ẹ̀nà ẹ̀nà zọ́ inisọ́bì igò ẹ̀nà yàrọ̀wá ẹ̀ẹ̀bà ẹ̀ẹ̀bàrá ìjìlànù gásàdàn ẹ̀ẹ̀bàrá òdìrà òdìmẹ̀lú òdìmẹ̀lú anányúpẹ̀wò láhọ̀fọ̀wà déènó mẹ̀lú anki ánkì ma enu. tó wọlé. diẹ yà zẹ tẹ diẹ yà wà bàrẹ mẹ ní sọ tutọ ha. alam yàrá hó anahu náyú kẹlẹmú hó wàlá yàbí him sẹlẹlá ìtàkàdúhó wàkànú bọ̀dé. alam yàrá ẹnna ẹbọ mẹdẹ kẹlẹ mẹdẹ ahẹkẹ ndomori kẹ alam yàrá anahu náyú kẹlẹmú hó anke nẹẹrẹ kà mẹlú ọlọlọ olùgbèrè olùgbèrè rẹ kàrẹ wàlá yàbí him sẹlẹlá ọrẹ lu sọ de lu wa. اتخذوه وكانوا ظالمين ومريكا ايه ما دعنا نن ودي ما لنا بابا هكان ذنب بابا هكا جوزي هنا دس هنا يرساني من، جوزي كاي انك كنيسي اواكي انك كنيسي كاي اوبر اوبر اوبر سنيون وتان سنيون دي كونسيكونس اني ساغا انما نذا بابا هكا afirika anyị lere emeji enyi ahụ onori enere ọyọgọ ọgọmba ọrete nere inori ananimesere na heke ananimesere na heke hekima n'ụmụ awọ mọsọmọtò tó ń 85 inisọ ịha ọmọ na-eyé هو مريا كاكا قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم سامري قال

ìdí ní ikọ̀ ẹ̀kọ́ náà ẹ̀nẹ́bí musa yíyà ni ọ̀sọ́tún tó mọ̀ nínú ìdí ní ikọ̀ ẹ̀kọ́ náà ọ̀yà ni lóòmọ̀rí káyọ̀ ní kàfẹ́ iná kọ́fẹ́tà náà kọ̀ mọ́kà mi bà díkà yẹ́rà kú fìtínà tuwàbẹ̀rẹ̀ máa ọ̀bàbẹ̀rẹ̀ máa yẹ́rà kú ẹ̀yọ́ mẹ́rin tú wàdàláhùmọ̀sàmìrì ọmọ yẹn ń kọ́nà náà tààrẹ tẹ̀ ní kí mọ́sá ẹ̀rọ ányè ọmọ níbi mọ́sá sáàmì rí ẹ̀mí náà rẹ̀ mọ́sá dáhẹ́ ọmọ mọ́sá sáàmì rí dáhẹ́ níbi mọ́sá ọ̀rẹ́ mọ́sá mọ́sá sáàmì rí yẹn náà náà ni dewula náà tààrẹ ọmọ yìí tààrẹ tẹ̀ ní ìtọ́padà yà kànkà yìí màláìkà jìbìrì rọ̀ pààhà. onye mmemme abụọ nwere ike agajọ ọbịadọrọ nrịsọdụ dị n'iwu n'ute ha dị mana ka jula n'ịnụte ha na asịsa ya ọrị ọnụwọba ji ndị yọba ahụ ọnụwọba ji ndị yọba ama ka ọ gọbọ ndị malaika paa náà bàbá tó ibi yọ́rọ̀ a máa fún ìlú okò mú ní ó lè ṣe yọ́ ọ̀pẹ̀ dára lọ́sẹ̀ tó wọ́n yìí anọ́mẹ́kọ̀ọ́ náà yọ̀ kàkà wọ́n mú sálẹ́bí rọ̀bà jìbìrì ìlú káfíìrún wọ́n mú sálẹ́bí rọ̀bà fẹ́ra àwọn olùmọ̀sánú wọ́n mú sálẹ́bí rọ̀bà jìbìrì ìlú káfíìrún bẹ́ẹ̀ kí mú sálẹ́bí jìbìrì lọ́nẹ́pá ọ̀nà وموسى الذي رباه فرعون مرسله ديكي موسى ني فرعون ني با انا وبر عن قوم مريدين يفعل لما يريد هو مريد انا من زي سلف يوم مريدين وأدلهم سامرين نعم فجاءهم asifa anabi musa dɔbɔ are na bi tɛ azanini gɔdibana dɔbɔ nira yɛ kun dɔbɔ nira yɛ kun asifa dɔbɔ nira yɛ duni kɔla ya kaw dani musa ba hɛ nani ma hɛ o naba ma. alamu de kɔmɔ bɔ kɔmɔ adamu hasana an ko mori yɛ o ni ne o mori yɛ o nana de bɔ mori yɛ ma kɔɔ mo katitɛ o ni ne ɔkatitɔ yɔrɔ yɛ la alimami tɔbari lɔn a kaa kɔkɔ titi n'o mɔ ɔnɔ ani musa a kaa ye wa dun na ɔmɔ bi zɔn mori a kaa ni sɔtɔ tɔhɔ nyɔnyɛ a kaa ye wa inni lagafaru liman taaba wa amana wa amina sɔɔlihan thumma fɛrɛ wa inni lagafaru omori oh, ɔkɔni jeyi be roro yɛnɔbi liman taaba yɛrɛ ma hapi mɛyɛ mɛyɛ tura sɔrɔ yɛrɛ la wa amana dɔdɔn wàhámi la sɔɔlɛ hàn dɔdɛ mu kɔrɔ yìí thumma tɛdɛ ɔbɛrɛ mɛ ndojo do booro alimami tɔbali ɔkɔsɔn na ɔka tɛ tɛnɛ mi musa ka ɔn ka wọn mu ni ɔma ni ka yi wa ka ewu omori hɔn ni bɛyɛ ni. أَوَلَا عَلَيْهِمُ الْأَرْضُ أَمْ أَرَدْتُمْ أَنْ ka tete ọna níbi musa ka ìwá ka omori ọmọ ìwá ọna bá bí isa níbi musa fi kọnà ìwá na omori ibìdè rà sí tóòtù ìwá dábàá yín kọ ní ní court omi bèbèrè omori kàrẹ dọkọ dọmu wà sí ìwà dọkọ ka tete ìwà dọkọ wà nọ kèrèkèrè iṣẹ àwùjọ ẹnẹ jẹ idomori kẹjẹ àná. isomoni si tɔ ni hiwa ɛjɛ yi lo asanju ma nɛsɛ hoo nani pɔɔlɔ dɔ nɔgɔdɛ nɔbi tuwa ɔsɔnju yɛ ɔdɛ anayɛ yi n'aka mi yɛrɛ omori dɔlɔ yi n'aka mi yɛrɛ musa anayɛ ka musa na aleikum aha ji. sɔtɔn tó omori ni ka ọmọ isọmọ asọmọ ahẹkọ ọmọdé yìí dọ̀nà dọ̀nà dọ̀nà bí wọn mọ̀rí kẹta ọ̀nà wọn bá rẹ̀ mọ̀ bí tú wa abẹ́sẹ̀ ní ìhìn yọ gẹ̀ anákàíwá afọ tọ́lá aleikum ahadu ama aratum an yahidda aleikum dọ́là bó nam rọ́bìkum fa ọ̀nà àmẹ́dọ́ ọ̀nà zẹ́n ìràwíkú ẹ̀họ́ rẹ̀ ọ́ abọ̀tánà lẹ́kùn láàdù wọ́n mẹ́rin sí kú bàbá bàn ìní kẹmà mẹ́kù rẹ̀ ọ́ tó rà ilé olóyà ìní kẹ àbàmẹ́ ní ẹ̀tún rẹ̀ kù ọ́ ẹ̀wọ́n ní sẹ́ ní sẹ́ ẹ̀wọ́n náà ẹ̀wọ́n ní ẹ̀wọ́n náà bíbí ọgẹ́ náà wọ́n lẹ́sẹ̀ pé ẹ̀wọ́n báwẹ̀ tọ́ lọ́tún tó mi nìyí. lẹ́dí musa ní kúbà àwọn ọ̀sẹ̀ bọ́lá yà ń kẹ́ ẹ̀kọ́ yà wọ́n ní tọ́lá ọdún nílé ìpè àmì àfàtọ́lá aleikum làákàt. àmà arátum ayahidra aleikum gbọdọ̀ bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ bẹ̀kọ̀m. muri tunini. ní ní kẹ́ dusha kú òtí ẹ̀ قالوا ما أقلبنا موعدك ما أقلبنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقلبناها فكذلك ألقى سامري قالوا ما أخلصنا موعدك بملكنا أذهب موسى ليأبو هيون كي ma ahalafna mawidaka bimalikina ebe nrụkata anyị ebe meriri ọda anyị ebe meriri oishi Isi isicha ụjọ katita unye ma ahalafna mawidaka Ye ejọ katịta unye bimalikina riri ọda anyị riri ọda nwa anyị obezi wee kaka ma ahalafna mawidaka bimalikina ya anyị bitọ katina rịrụkata anyị ولكنهم منا أوزارا من زينة القوم فقذفنا فكذلك ألقى سمري ولكنهم منا أوزارا من زينة القوم أما إكونني إكونني أوزارا إنيا من زينة القوم إني أنيوبيو أنكرا أنا الله إلي أمام من بيان omori mẹ́rẹ́ akọ́dá yà níbi musa kọ̀kú bà ní israẹlẹ̀ ní jí nẹ́tọ̀ ẹ̀wọ̀rẹ̀ tí mísra kìfìrà áwọn nàzá ọba akọ́dá ní dùwà ọba akọ́dá ní dùwà ẹ̀rẹ̀mẹ̀rẹ̀mà inú wáyé nítọ̀ ní musa wọ ọdùkọ́ ọ̀kà yà àbálà nìkẹ́dí ẹ̀yọ́ fi góòlù rere ìgbẹ́yọ́ góòlù rere.

dɔkuwajinin dɔnɔmɛrɛ aseezo enisɔmɛ kɛlɛ nyi idini e, e, e, dondo ka afi na tana kɔ ka ya afidie adɔgɛ nana ɔdi ka ɛfɛ nyana do ɔwɔlɔ nyana do ɛyɛ ka ɛyɛ adɔri do lɔ ikɔ yɛ wɔ idzo wòli o sika nyɛ dɔnɔ adɛ tɛtɛtɛ ɛkɔtɛ.

láti ọjọ́ mọ̀ nínú bẹ́ẹ̀ kẹ́ni rí góò lọ́nà ìsọ́bí rí góò lọ́nà ẹnìrọwọ́ ọ̀sẹ̀ na ìjọ́ ní gbogbo na alẹ́ ìṣòrọ̀tù ọ̀sẹ̀lẹ̀ bá ní ní mìíkọ́t bí mú sí sáàmì rí yọ lọ́nà rẹ̀ lónìí tọ̀ níbi haruna jẹ́ kẹ́ níbi haruna kú ṣe ń pè wá èyí àti ìgbìmọ̀ ọ̀sà lọ́dọ̀ tó haruna àníbi haruna sísá mìírí àká ìhánika yìí ọ̀rí ìsígbò lẹ́nu náà nà ọ́nà nìmọ̀ ní dórí anábàmà ní dórí rẹ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀ka àbẹ̀yẹ sí ní màá náà ní ẹ̀ hánà ẹ̀wọ́ ẹ̀ bọ́ọ̀lù èrò nìkẹ́tò ẹ̀wọ̀ ṣọlẹ̀ títẹ́ náà àdánwà àdánwà gòtò àwọn yàrá fún orúdẹ̀ ní àkùrùkẹ́ mẹ́ẹ̀yẹ fẹ́ bá bódò mórí rẹ̀ ṣúgbò lẹ́nà náà àbábà kọ́ bá kàákítà sínú kùrbán kùrbán ọ̀dì káyẹ àyíndò mórí ìkáyà níbi ní ní ẹ̀yẹ ká ẹ̀kú bọ̀ níma èégbò ọdídẹ̀ nẹ́tẹ́ ogbó ẹ̀nẹ́ dọ̀wà dàyíndò kò lè hìdè ìkáyẹ́rẹ́ sàmà àfi náà ọmọ ana m esi n'ime de eke na na de hafis de hafis owu n'aka na nwan bọni ka ya ni dọwa abawa akwụkwọ ahụ nyere dị eji anịdị mụ sa na ndị ha nụrụ ka ọnụrụ ụka to ịda ịda ọsha ọnụ mi isa ịdị ha n'ihi ka aka kalimata ha kan ori ịda bi albaata ịda ịda ịda ama ama kasị mụ divi èrè ọ̀nà kàlẹ́ ẹ̀rọ àmọ́ ẹ̀ ẹ́ẹ̀dì ẹ̀rọ náà ní ọkà àbọ̀ údí yóò sì kọ̀nà sí mẹ́nu àtàkẹ́ sáàmì nílò ní báyìí ọ̀yàrá artist ọ̀rọ̀ ọ̀yàrá art sáà artist ní ọ̀yàrá mátẹ̀rẹ̀ sáà ọ̀yàrá mátẹ̀rẹ̀ sáà

èyí mú ètò sáàmì rí náà wà sọ náà wà sí gòlé lónà lọ́sẹ̀ má tẹ̀rí ozi màálù títẹ́ lọ́wọ́ rí àkàrà kàkọ́kà dálíkà ankọ̀ sáàmì rí àbọ̀ sáàmì rí yọ mẹ̀rẹ́ sọ ọ̀nìrí ṣèzì àmì ìjọ̀nọ́dà ìjọ̀nọ́nà ni bámakọ̀ ọ̀dà ẹ̀mẹ̀jì nìyí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀rẹ̀ hẹ̀ nìkà ẹ̀rìmẹ̀lẹ́kẹ̀ jìbìrì ìròjì nìyí.

Kọọ ọ nàìjíríà na àbíbí umantọ́ jibirilu malaka jibirilu sáwùí dáàmà malaka jibirilu ọ̀pá àmì ìjọ òbó rẹ ká ọ̀bọ ka dọ́gba ya, ní pọ̀ èyí umantọ́ sáwùí yìí ló dèjì hóò ní ada. ponokuro ti na ina ri ni ponokuro tu ni tane bi pono i ipono da so bi pono bi ponokuro tu ni ni ni ka da so re bi bi ki sound da konwen jozama no jozama o yen kai ijo no ni amagizi onumanti de melache ni se o ja anya me ayo

láti ọ̀tọ́ mọ̀ ìjọba di ìjọba ní ní ní màálù ní màálù ọ̀nà ní màdá àkọ̀wẹ̀ àǹkí màálù òní màálù ọ̀nà ṣùgbọ́n ni ìní kò màálù ọ̀nà bó rí màálù òbóoro anányúye dọ́nyanyan ọ̀nà ní ìgbẹ̀hẹ̀ báyìí ẹ̀rẹ̀ ní kéèyàn dẹ́rẹ̀ ní ọ̀bọ̀ ya àbúkọ̀ mọ́rí bàmẹ́kàkà lọ́hó bọ́kọ̀wé ọkọ̀wé ahụwa àhà ọ̀hún màálù ọ̀hún màálù àhà wọn ni lọ́pàá wọn. amásì ló kẹ́kọ̀ọ́ wọn kẹ́ náà ọnwụ ọ̀hún màálù ọ̀fọ́wọ́ aka yẹ ọmọ ẹ̀fọ́ mẹ́fọ́ bàdìmọ̀ ẹ̀lú ògbóró enye. isɔn na ɔde ka yɛ sa hɛ pipe sɛ nyɛ ma hɛ pipe ni bila ɛyɛ dɛ ne yɛrɛ yɛ ayɛ mɛ ka ayɛ nɛ ɛnɛ yɛ ɔka kɛ pipe ɔtɔ na ko nɛ ayi nyisa na ko nɛ dɔnyu wo sinɔtun tó mo di nini tinya mɛ nini sɔmɔ wa sɔrɔ bi wa sɛlɛmu wa lɛyi.

lọ́tí òkú orí mi. lọ́wọ́ mẹ́ dọka ahụ o ruo ń rírí mẹ́ anyọ́ mi dá àmọ́ artist ọ̀yá mọ̀ ọ̀pọ̀ yìí professional náà mẹ́kọ̀ ìjọ ọ̀wọ́ mẹ́ lọ́gbẹ̀rù dání kò dáná ha àhẹ́ tó dọ́ọ̀nà jẹ́nẹ́tọ̀ ẹ̀yìnrì náà dọ́ọ̀kọ́ ń màálù ìpẹ̀yẹ kàánà láti ọ̀tọ́ omi nù omori kadọ́ sọ jẹ́nẹ́tọ̀ ẹ̀yìnwán ejilan jẹ́sẹ̀lẹ̀ ozi màálù ẹ̀mẹ́nu pẹ́rù láhùn fọwá aná àkọ́mú màálù fakọọlụ لنا إلهكم وإله ọmọdé kẹ́dẹ̀ nìkan yẹ hama ìlàhùkún onímọ̀ ẹ̀bí ọ̀nà ògbò mórí ha ònìrìn wọ́n ìlàhù mọ́sá lónìí gbò mórí ha níbi mọ́sá fanasi fanasia dá ihe a níbi mọ́sá kò mórí ha ní lọ́sùkú ètè ní ṣe àhàfà láti ọ̀tọ́ mọ́ nínú lọ́sùkú ètè ní ṣe àhàfà ẹ̀ka yóò gbé wa láti ọ̀tọ́ mọ́ nínú sọ́mọ́

oríṣi mẹ́lú ọlọ́dún kútu rà ẹ̀rẹ̀ yẹn kẹtẹ ọlọ́dún kú kánà kó lè wa ẹ̀rẹ̀ yẹn ànfààní ọlọ́dún kútu rà ẹ̀rẹ̀ yẹn ànfààní wá من قبل annabi haruna obedera kai wa kai yakon ma hana ma hana bam inna ma futintum bi o bo mori ya da ma ni re alma ani da di re da o mori mana sisa ma ware kono ye eni ma na no de do won bi sahih eni ma na no ni lafiya to do yo mori ira ire da o le ma ke do ire ka ene ami ko ko mi o le ma na katauti ni ma ìnáma fòtíntùm bẹ ọ̀nà mẹ́kọ̀ ọmọdé ọ̀nà ẹ̀ka yẹ ìjà àkọ́sọ́ kẹ́lí bí mẹ́bí ọ̀nà mẹ́ ọ̀nà ọ̀kọ́mọ ọ̀kọ́mọ bàálù àbáni ìbò ìdàmà ni. wọ́n yí máa fa ohun rọ̀ mọ́ pàtàkì òní wà ní ọ̀gbìn. tàbí di na káyọ̀ wà ní kẹwàá iná rọ́bà kúmọ̀ rahman ọmọdé ọ̀nà ọ̀gbọ̀n ọmọdé sáàsá mi ni wọ́n àti ìhò amúrí yìí dùwàbẹ́ sáàsí lọ́dọ̀ ní màmí àwọn náà sáàsá mi ni dùwàbẹ́ sáàsí lọ́dọ̀ ní màmí. ọ̀rọ̀ ẹ̀rọ. den ni na ka ne kai ane ne mai he ken hatta ya bi ile na musa ko lo da ne bi musa wa da ma bi ken qala ya umma ya ne bi musa na le la ilaha illallah akwa ma agure te le da won wa he ane bi haruna enana dayo chei na na dɔkoɔ tó bò kan dɛn na yi jandukɔ lana nɔ ɛnɛ ne hɛ dɔ ɛnɛ duhu ɛyà fáfáw ɛnɛ na dɔ ɛnɛ nyɔya sɔlɔtɔ tó mu riyi anbani israeli ne ɛni ni six to me ataale ɛni ni six hundred thousand ataaka yɛ ɔdɛ kyɛkyɛ hɛ ɔdɛ hinan nani yɛ hali dɔw bɛ kɔ tó bò kan ìjà ní musa náà abẹ́bẹ́ àbẹ́bẹ́ ògbólẹ́tẹ́ náà wà ahẹ́rẹ́ nká ahẹ́kẹ́ ìmọ̀ akẹ́kẹ́ náà rà wà nù. ìjọkùwà wúrí wa déèrè wa ilé ẹni ní ìhìẹ tẹ ẹni ní ní ìhìẹ kó kádẹ́ yà ahẹ́kì màlúù ọ̀nà. nọ̀ọ́kù bẹ́ẹ̀ ọ̀gọ́dẹ̀ dáàmà ní musa ní ìdìbò nọ̀ọ́kù. قال يا لقمان أشعر عينهم ضلوا قال يا هارون

máa yí ojú ọyá ìdé ìkiri kẹlmẹtù ọmọ rahma ọtìrì ọyìn ọtìrì ayambayọ dọ́nọ́lá àṣẹ́zọ́ ilé sọ́yìn nínú tọ́nù ọlọ́mẹ̀kọ́ ọ̀sẹ̀ lónìí obìnrin ayé ń bọ̀ mọ́ ọ̀sẹ̀ mọ́ ikọ́ bẹ́sẹ̀ máa sí ìdúkẹ́ àníbi musa aláyhi salatu ma ọmọ di nonsense ọmọ tolerate nonsense ọmọ di ẹ̀yẹ àmọ́ ọmọ ibi káàrẹ̀ kàníbi haruna ọ̀sẹ̀rẹ̀ anyẹ́rẹ́ àgbọ̀gbọ́kọ́ àníbi musa ọ̀sẹ̀rẹ̀ anyẹ́rẹ́ àgbọ̀gbọ́kọ́ ya àníbi musa

ani mɔsɔn mɛmɛ sɔn laarɛ wa o mɛmɛ zaa yɛrɛ so de enyo de tura ɛhɛ dɔw sɛ wɔn kaa o ani ani bɛ hɛn mɛmɛ zaa kaa kaa yɛ aso n'a ta fo bɛlɛ yɛ ti wala bɛ la si ma hi o jɔn nan aso aso ta mɛnɛ aso de man tura aso aso aso yɛrɛ mɛnɛ fi ke yi aso yɛrɛ mɛnɛ yɛrɛ mɛnɛ de tura aso na se ko kama kama dɛ a ma o mɔ ne yɛrɛ kaa yi kama o b'a yɛrɛ o turi mu ọkà yìí dẹ́nà nkà yìí ọ̀ọ̀bá dẹ́ka wọ́n mọ̀rí kàtà dẹ́ka yìí kọ́lá yẹ bìnà ọ̀m bẹ́hà níbi àdúnà àhẹ́ ọ̀kà máa hí òyọ́ nyàm látà àkọ́gbẹ̀lẹ̀ yẹ ti wọ́n abẹ́rẹ́ àṣì asúlẹ̀ dẹ́mẹ́ na kéènì ẹ̀fẹ́ lámìlẹ̀ wá túra إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي أوهمنا أوهمنا كسوما كاكاي مرة غرارة ما هو kamere bɛ se rɛ awɔ rɛnu kamere bɛ se rɛ ahasala ma kaka wa kabi tulu nani osibiti bɛ ɛwɔ mɔ amadu naa ba ne yɛ esɔbi ɛrika ɛne bi ha wunu n'ohu nɛnɛ dɛ ne bi musa dɔnni dɔkata mu ɛne bi ha wunu ohu nɛnɛ dɛ ne bi musa dɔkata mu. musa mẹrẹ kẹ e, a fẹ bá ọkà kẹ ọnà ọhẹ wọn pẹ ẹ bá ẹ bá wọ. agbọ kata ọnà kata dị ha bi n'atọ anagye haruna ebi ọrịa ọtọ ọrịa ire ire yi waka ni sasa abọdọ ntọ ntọ omori yi abubakar ohun ẹnẹ ọrụ na ka bọrọ kata nwunye na ọkọrọ nyara na ka bọrọ na anya ha kata ya na aka na nwunye na abọrọ kata nwunye odidi abọrọ nwunye na odidi láti ojú anyị ka na nwa mere ịdọ anyị ka onye nwunye na mere ịdọ dɔɔni agogo ne agogo kejì ẹni anyi rẹ ẹni ọdún mẹnumẹnẹ ọdún fanwatawa anyi rẹ ẹni ẹni fanwatawa wàá ti fanwatawa tó do dùkúrẹ wà na kata ń wọlé nkata fanwatawa ọdún ọdọ na uba bo muri oh wo kuri masaba ndore ko kanu nto muri ni dure ni tukaye ovo o muri me tora ra naturally o mu koro tora ne so abubakar sọmẹka asẹ asọfẹ irọ olùwúnẹ náà ní bàbá bá gbọdọ ọbẹ ká ìrọlẹ ẹ bá kẹ náà ní mẹ dọkọ oníṣẹ dọsẹ tẹtẹ. sẹ́yìn náà fún wa a máa bá ń ní xìláfà gbọ́dọ̀ déèrè ihu nínú àná oyihu nínú àná kẹ ẹ̀rẹ̀ yín ẹ̀mí ẹ̀ẹ́sàwù yọ ẹ̀ẹ́mẹ̀ kẹ́nẹ́gẹ́dẹ́ ẹ̀rẹ́ dà dẹ́nu náà wíyẹ yìí. sábà islam bìí múnáfíìtì dọ́kọ̀ọ́dà kúrẹ́ máa. dɔkɔda kure ma da istige tɛ mɛ da fɔ waara yi yɔ na usman rɔdi ɔmɔ hɔn a to waara ka ye ere ka ye aban aban oku oku kari a bɔ mɛ de jɔ de ka ye wakare ahụ ewere ahụ ahị sikiriti ahụ esiri akwụkwọ dụrụ akara adị na akọ sensiti sayi sensitivity ne ẹmanyi kẹkẹ ní of course ẹmanyi islam ọ̀nù ẹ̀rọ bá kú rẹ̀ ọ̀gá rẹ̀ bá ebe. ọ̀ ẹ̀bá na yìí na kúmọ̀

ọmọ àfẹ́fẹ́ yìí ló kọ́kọ́ jẹ́ bí ẹ yìí lọ sàmà ẹni ló dàgbọ́ lọ́dọ̀ ọlọ́họ̀ anahum ajumayi sẹ́yìn náà fún ọ̀nì sọ́mẹ̀ àmà ọ̀rẹ́ ọ̀nà sẹ́yìn náà fún ọ̀rọ̀dẹ̀ ọlọ́họ̀ anahum afọ́tún tó mọ̀rí ìnì inú mọ̀nú wọn tó rà ẹni tí madina daniel nkome anani one thousand na ɔrɛte hyɛ ama aba ahɛ aba ɛnyɛ sɔ esɔɔre esɔyi na ɔbɔ kɔ ebebe dɔsɔ ohunini dapa de di na na ɔbani nɔnɔ ɔntɔn mo yi na mo na ɔbɔ madina na adenyi na na awura deki yahudi onye anụmanụ ọkụkụ deki waanị ka ngọnọ waanị abadị osika dọtụ mmiri nke kwuru dọka eme ahụ ka ngọnọ dọọsị bụ sị sị dịịrị lahi ekwu omori nini bụ omori ịsa njem na mee ịba dịsa ịna ọtụma dọkịta ọkọ na-ahịọ ọkọ na-ahịọ sị ịna ọtụma na obi na-etu anụmanụ ọkụkụ n'anyị ka nga ọkọ mayọn akịkịtị ama mụta nwa mmiri na-enyo ha na dị iche ọnụka sẹ́yìn náà fún àwọn olóòtú pòòrò lọ́kà lọ́mí lọ́kùsí dinar rẹ̀tọ̀n dinar pieces of gold gold pòòrò èkèhò ìsẹ́ni rí inú ma bụ náà ẹ̀rí pépè náà ìkókó àhẹ́kẹ̀ẹ́ máa fi náà na mi dinar ni ya.

sẹ́yìn náà fún ọ̀dọ́ fún ọ àti ìrònú kà àwọn ọba ọ̀dọ́ dọ̀ sẹ́yìn náà fún ọ̀dọ́ ọba kẹ́ ẹ̀kọ́ mọ̀rí ká ìyá kó yá ni dígí anáhùnihu àwọn anáhùnihu èyí ni hàn dẹ ìyá kó tẹ̀ nínú rẹ̀ dàn ọ̀rọ̀ àwọn àdáni. Láti tó mú ìwù, àwọn òkòkò mú rí ẹ̀pẹ́rẹ́ sọ́nà ọgbọ́ ẹ̀tẹ̀rẹ̀. Ibẹ̀ ibẹ̀, ìyá ẹ̀bẹ̀ kúrò máa dọ́ọ̀lá dáa anahɔ ɛhɛ no ɔbɛn ahɔ eyi ne han ɛhɛ gbɛta na ɔna bɛ nufɔ dɛrɛ bɛ ɔno bɛ ɔkɔ no ɔkuro da na hɛ ɔ enyi ne ko hɛ dɔkta man bɛ ma nati ma na ba tɔ. ɔmɛmɛ hɛ na hɔ lɔsɔ de ko mo ni nga wɔn sẹ́yìn náà fún ọmọ màmí ọ̀nà náà ní inú mu wẹ̀ dáhùn máa lọ́dọ̀ khalifa ọ̀yẹ́nìjọ náà ọ̀rọ̀ àfẹ́ ọ̀rọ̀ àfẹ́ fẹ́ẹ́ sọ̀tẹ̀ ọ duwere ọ̀nà kọ̀wọ́ mi ìjẹ́ ni ọ̀rọ̀ ọ̀yọ́kọ̀ àkàkọ́ ọ̀nà duwere sọ́mẹ̀tẹ̀lẹ̀ dakura nkume one thousand wúlò ti sọ́ọ̀rì nkume ìwé kẹ́kẹ́tẹ́.

they should want to sell it ọ̀ká ẹ̀rẹ̀ ìṣẹ́ lómi lọ́gbà rẹ̀ ó sòwò ẹ̀nà náà dáka lédèrè ẹ̀nà tó sòwò ẹ̀nà bí ó sòwò ẹ̀nà ètò ìbàdí nìyẹn nìyẹn ẹ̀rẹ̀ sòwò ẹ̀nà wọn bá mi jẹ́ ìdíjú tó ẹ̀rọ aláma nípa fi náà wọ́ọ́ ẹ̀rọ lókò omori yìí omori yìí rírì náírà yẹn wà ọ̀ṣọ́ ọ̀ṣọ́ náírà ẹ̀wọ̀n rẹ̀ ni ẹ̀rọ kúkúrú èfún náà bọ̀rọ̀ ọ̀ṣọ́ náà ọmọ abisɔre na ɔno si ekɔ mu nyinaa kɔ hɔ ayɛ nnan lakanya na ɛdɛ ɛyɛ anan na kɛfɛre yi ante ɔno si ɛdɛ otu ahɔ ɔzɔ mmanya baa si ne potism yi jiri wani kaba mi yi da no sɛyi na ɔkuma ɔnɔ mi na ɛyi ni ntɛ do ne mi jiri ɔyina mi ɛwɔ ne mi kaza taa ne ma kaza ɔne ma ba kaa no mama awɔ ne kasɛt inu nɔn yɛ ni uvɛn ni ne kasɛt tɛ nɔnyala kisɛ ina usman rɔbi alahu anu inu mu ne ntomori yi ne hɛ ntomori yi ne hɛ kisɛ ina usman do hure yi danyɛ ne ŋmana ko ntomori yi rɛ de yɛ ne nyɛ ntuo yi de kɛ wɔ ba de an ka an ka sɛ ina usman abɔ abɔ abɔ yi hɛ ani. ilé ọmọ náà fún mi dìde ịjọ ma ìjọba àgbẹ dákà ayọkà wọn yẹ ká were o tó wọlé mẹyìn rẹ yẹn wọn dédé èsù jẹ kọdọ gbanyọ ọmọ rẹ fẹ láti ohun tó wọlé nìyẹn ọmọ náà máa kà wá àbísọ́bù bẹ̀kẹ́rọ nìyẹn ọrọ̀ àhúrò ẹ̀wọ̀ dɔk ɔɔmi aa bisɔpu kunyi ɛkɛhɛm abɔdana nyɔ dɔsɔn ni ho ntomori dɔka ɔna sotiri ntomori wɔ ntomori ɔre ɔna omeze ɔna ɔni dida ɔna no, ɔna ɔnyere yɛn lo dɔni ba dɔni bi dɔni bi request ɔmo ntomori ɔna ɔlo kono yehi dada nyere yi nɛmu ntomori nyere yami de ka yi no mo no ye hi o me ka sa de ka sire men la ilaha illa allah muhammad rasulullah sallallahu alaihi e wala na na ha bo ka sin ye ko ti juwa na ni a no ka bo ka si da juwa na ba yi do so ni e osman ni pari islam o o to mo ri me so se ni osman no wa na ma na do ka ko on do

لا onye إلا الله أزغنين oníṣun tó mú yìí ní wọn lè yẹ bí inú mọ̀nà níbi èjìrí gẹ́ka yá mi mọ́ olùdí tó mú yìí ní àyẹ́bẹ́ bí àjá ẹ́ káyá àjẹ́rẹ̀ jẹ́ kẹ́ṣẹ́ tó mú yìí mà ń ọ̀rùn and ẹsẹ̀ ní bẹ̀ ọ̀bì ó tó

Uthman eh, eh, eh, na ọ̀gbàmáta oh, ni Umar rẹ́díò lọ́ha ní ọdún mẹ́rin kí sáà wà áfẹ́ká áfẹ́ká ábùnà ń kékeré tó mú ní oṣù. Àmọ́ ẹ̀yà ó pẹ́ta jẹ́ ní A jẹ́rọ̀ ọ̀rìmọ̀ ọ̀rìmọ̀ tó mú ní àná mọ̀ tó mú ní. mi su mi kan su ọ̀kọ̀ẹ́tọ́ náà kàkẹ́ ọ̀nà ní bá dé adam ọ̀nà àjẹ́rà jẹ́ kẹ́sàbà ni mà ayẹ́rì ìrẹ̀sà kẹ́kẹ́ sákọ̀mù àwọn ọ̀nàmọ̀ kẹ ẹ̀mí ẹ̀kẹ́ fáàlù bìlmọ́ọ̀lì ẹ̀nà ni àlùkùnàfọ́ ọ̀rọ̀ àṣìdó ni abubakar amẹ́ umar amẹ́ ofumanu amẹ́ ali amẹ́ kùnàfẹ́ wẹ́nẹ̀ nẹ́ẹ̀mẹ́ tábìlì ní nẹ́ẹ̀mẹ́ tabi tábìlì ní nẹ́ẹ̀mẹ́

láti ohun tó mọ̀ rí mi ẹ̀rẹ́ amáyẹ̀ ohun tó mọ̀ rí ọ̀rọ̀ta ọmọ mòlídìí ẹwà mabaka ka ama ne kada na yeka wala na mòlídìí ẹwà na àǹkọ̀ náà mọ̀ bọ́bí ẹwà àwọn ọmọ tó mọ̀ bọ́bí ẹwà bihi kɔ ami babi an dɛ wɛ kɔ dɔ kasa dɛ wɛ ɛwɛ dɛbɛ congratulate ami ɛnkɛ wɛ ka gyina babi ami. Ìsìlọ́sì ohun tó mú rí ní ẹ̀ẹ́dẹ́ báńkà àtọ́kọ́. Báńkà ọmọdé kan àti náà bá àtọ́kọ́. Pé congratulation on your birthday. Say no, man. That wasn't a potism that's a Jew, I mean ɛne ne faako ɛne hypocrisy ɛho kavo lọtọ ntọ ọmọ nínú ni. sẹ́yìn náà fún ọmọ náà yẹrẹ haka tó ń lúra yìí náà bẹ̀rù onye tó yẹ ẹ̀bá agbésẹ́rẹ́ akókò onye tó ń tó mọ̀rí yẹ ẹ̀bá. ọjọ́ orí bẹ̀ sí yẹn mọ̀ nyá gàdọ́ sùn donto mori bare mari shi yano sagan ono mere su donto mori kon aya nyu jenye nana kunye te dore se gao Awo na ni bi ya. Ami nyu hu jana shi gao dosu. Abore na kara nyu le le ra wa ora kara nyu. Eka su le skasa na me ana ma wo se no ye so se pa pa so le ka so ma ma me na ti to mo ni idan hausa ne da hi idan hausa idan ne da hi anyi colleague am lecturer fc zena onu san sudan ane kanu osama na kɔn nam ozi dosu osama ɛdi edzɛ osutu ka abarɛ dosu ɔne so ɔbɛrɛ n'ɛkò yɛ ta adosan dodi tɔn dɔkɔ mi suuru kada yɛ wuli ɔlɔ ɔbɛ kɔn yara na tata ɔlɔ wani. Sọ́tọ̀ tó wọ́n. ọbẹ̀ kọ́ ní ẹran táàmù ọba yọ iná máa fẹ́ ní máa bá kú yẹ ẹ ní ramadan ní dáná kòlíkà mọ̀ náà ọ̀sá sáwá bẹ́ iná náà last year ní dáná. anya ní ní kata sí ni ní ọ̀rọ̀ sọ́nà ọ jẹ́jẹ́ dùn náà ń dùn sọ́nà jẹ́jẹ́ èèmù mòrí yìí ọkẹta kò tẹ́ òtírí ẹnu ẹnu dọ́ọ̀kúnmẹ̀ a ní máa dápé ẹkẹnẹyìn ọrọ yìí sánsẹ́lẹ̀ olùdí sánsẹ́lẹ̀ ẹnẹyìn sábà pàtó ẹnẹmẹ ẹnẹyìn ìṣọ́jọ ìṣọ́jọ mọ́ ọdún yìí rẹ ẹnẹyìn náà kọ́ ọdún dúdú Ah, omuli obayo kata yazoha muntu omuli tetanene amin amin amin uthman obonon radiallahu anhu ɔmene kae kaa kalquran no wɔda wɔn abdullah bin saba ɛno naane yahudi no ne ana fi islam dosi mu no afinti ɔno kodakore ma uthman abdullahi bin saba yẹn nọ ọmọ constitute i mean secret cult cultism ọkọrin yahudi nọdún israelite ní ọkọrin wẹ̀yìn nọdún ẹnna bàbẹ́ni cultism ọkọrin yahudi nọdún ọmọ bàbá kókó nìní israelite sì ni ọmọ constitute secret cult secret cult club They can ẹ̀sìn wo ọmọ àhùn ọ̀nà ẹ̀sìn wo usman ọ̀nà ẹ̀sìn ali. ọtọrọ ẹ̀ lọ́wọ́ abdullahi bin sábà ọ̀rọ̀ yẹra àwùsẹ̀sẹ̀ ń di islam dáadé wọn nítorí ni kanishan lẹ́tẹ̀rẹ̀ ká anyahun mẹ́ ẹ wá sẹ ń di islam ní ẹ wá àkọ́rin tó kẹkẹ ẹ wá ẹ̀fọ́n ẹ yà máa ń bọ̀sọ̀ ẹ yà bàbá ni máa ń mẹ́rin àjẹ́ ìwọ̀n ẹ̀tẹ̀rẹ̀ àjẹ́ ìwọ̀n ẹ̀yẹ́ náà wọ́n sùn ẹ̀yẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ewe na ewe ne kedi we ni bubu nga wa da gogorogo ehi na nya na ba man to e kogo ene wa aje wo kanyire an me ama to to doka awa mo to le to wan to doka dia e o ba ba na abera go ba be careful ọ̀rọ̀ vigilant sáré vigilance ní mìíràn ọ̀rọ̀ ṣe pẹ́tẹ́tẹ̀rẹ̀ ẹni ọ̀wá kíkálukú fúra ẹni ọ̀wá ká ìfúra ló gbọ́ agbára ọ̀rọ̀ ṣe pẹ́tẹ́ oríṣi pẹ́tẹ́ náà ọmọ ọba ọmọ ọba kún vigilant oríṣi yẹtẹ ọmọ ọba ọmọ ọba kún múrí ọba yáà rẹ̀ múrí ọba yáà rẹ̀ àmín àmín sọ́sí ìnáwó wọ́n wọ́n wọ́n sí ìnáwó صدق الله العظيم مصلحة الشمري sẹ́wẹ́n tó kó ìdá jẹ ọ̀rẹ́hù ọ̀rẹ́hù mini tẹ̀ẹ̀nà àrẹ̀hẹ́ yẹ̀mẹ̀dú ẹ̀kọ́ ẹ̀tẹ̀ àmọ́ ayé ọ̀rẹ́nyára inú kó omori ọ̀nà bọ́bá onú omori ìzọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀rí nípa advice and kàṣẹ́ ọ̀hún ní private hospital ni ni general agoka general ayi more hands in an ikunọ private ọ̀wà bílẹ̀ mọ́ náà òmúrí ọ̀rẹ́ wà fúkè ọ̀rọ̀ chief doctor tí ní general òmúrí ọ̀ṣà kẹtọ́ ẹ̀wọ̀n oníṣùúrù Again, carry out tech, I mean a test. In the private hospital, not a day. Or is an auto, an ni Ikunyara forty five thousand naira. The Macaunica, man, they may be Rokato, yes, they are never that

ẹni ilé ẹ̀ta máa bẹ́ẹ̀dì islam nílé sí wọ́n dájá jẹ́ ṣe iná ni yẹ́nà wọ́n sí lè kí kó bẹ́ẹ̀ ní ká arẹ́fẹ́kẹ́ arẹ́fẹ́kẹ́ ó àwọn ọ̀nyìn àjára then be be manage yà mẹ́ bí sí argument. ìjábà carry out test inú rẹ̀ yí broad ọ̀nà òpó mórí ọ̀nà dínì tukí cancer of lung ọ̀rìn ọ̀nyìn cancer of the lung and not a too advanced stage. tọ́ eré ọmọ ní sí ya nítorí kapúrú tó ẹ̀ ń bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀tẹ̀ ẹni rẹ̀ yẹn ọ yẹn jẹ́ hospital now dẹ́nbi dr salam ẹ̀kárẹ́ ní pan dẹ́nbi àwọn ìtàkì ìrà yẹn. ẹni eh, dr salam kato ẹ ọmọ yẹn kaka asọmọsọmọ ah, ah, hospital abuja àbí menene and what have you but àjẹrẹ lẹyìn manager nìyẹn. láti ọjọ́ mọ̀ yìí jẹ́bẹ̀ lẹ́yìn tó a tọ́ òmùdí ànáwó kógó ọ̀ha ìnírí mẹ́sìgìrì ẹ̀ náà lòmùdí ọ̀ha yẹn. enyere na ọdụ tụfa ihe ọma na na ma oke ọhịa kwọ ime hụ ere anụkwụ ọnụ ka ori ya atawa akara emere nke wee akwa ya ka mmiri e na sigiri onye okwure yi ahịa ahịa ọnụ tụsọmọ na ẹwọn e na ẹbọn na ọnụ na ọsị kakoko yi sɛ tɛ ɛni pata si de ye eri ɔna ɛni ɛna ayi yi tuja ne fa dɛbɛ na ayi masori masori masori na ŋa jɛ ne ɛni pata si ne kiri so nɔnɔ tɔ sama na ano ɔrɔrɔ masori bɔɔlɔ sɛ kɛntɛ ama sani dɔ de ka yi okubire ni nsubire omori yi nyina yi na yi omori ọdún mínà náà ní ilẹ̀ omori ọ̀hẹ́rẹ́ ẹ̀ omori ọ̀hẹ́rẹ́ ẹ̀ omori ọ̀hẹ́rẹ́ ẹ̀ dómori ọ̀báyá ẹ̀dọ́ ọ̀báyá omori ọ̀báyá báyìí àmín àmín àmín اللهم أرنا الحق حقا اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا غياث المستغيثين يا كاشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت عالم بفقد برمك مكرم الراحمين اللهم أنت تكون بين عبادك فيما كانوا فيه يختلفون لا إله إلا الله العلي العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كاشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إذا دعوا رحمن الدنيا والآخرة رحيمهما فارحمنا في هوائجنا كلها بقضائها ونجائها رحمة تغنينا بها الرحمة من سواه برحمة يا الراحمين إنك لما تشاء قدير برحمة يا الراحمين إنك لما تشاء قدير وبالإجابة جدير إني من من من نصير إلهي من الذي دعك ولم تجبه ومن الذي سألك ولم تعطيه ومن تجره ومن الذي استغفرك ولم تغثه ومن الذي توكل عليك ولم تكفوه غفاه أغفنا يا مغيث اجل بنا ما أنت أهله فإنك أهل التقوى المغفرة ولا تجل بنا ما نحن أهله فإننا أهل الظلم المعصية يا سريع الإنسان يا شد العقاب يا غفار يا رحيم يا فلق الحب والنار يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غافر الخطايا يا سرق الأوراق يا من البليات يا مقل الأثرات يا مي الأموات يا قضي الهاجات اقض هوائجنا واشف مرضانا ورماتانا واستجب دعوانا وتب على احيائنا اللهم اغفر لنا ولابائنا ولامهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمة كرم الراحمين اللهم أنت المهي وأنت المميت وأنت الخالق وأنت البارئ وأنت المقتدر وأنت الكافي وأنت الممرد وأنت الشافي وأنت المسلم وأنت المؤافي وأنت المبلي وأنت الواقي وأنت المؤلم وأنت الراقي خلقتنا من سلالة من ماء مهين وجعلتنا في قرار متين إلى قدر معلوم فأسألك بأسمائك الحسنى وذكرك الأسمى وصفاتك العليا يا من بيد الابتلاء والرقيا والممات والمحيا والعافية والشفاء والدواء والوقاء وخالق جميع وخالقها وبارك جميع الآية ورازقها فأسألك بحق أبيك محمد صلى الله عليه وسلم معجزاته وبحق خليلك إبراهيم عليه السلام ورفعته وبحق صفيك نوح عليه السلام دعوته وما تناسل بينهم من الأنبياء والمرسلين اشفنا بشفائه وداونا بدوائك وآفنا بمعافاتك فإنك لا إله غيرك ولا رب سواك ولا يبدل إليك برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير إلهي من الذي ذاك لم تجبه ومن الذي سألك لم تعطه ومن الذي سجك لم تجره ومن الذي استغفرك لم تغفره ومن الذي توكل عليك ولم تكفو غفاه أقتنا يا من منقيس اجعل بنا ما أنت آله فإنك التقوى المغفرة ولا تجعل بنا ما نحن آله فإننا الظلم الماشيه يا سريع العساب يا شد الايقاف يا غفار يا رحيم يا فتح الحق والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غفر الخطايا يا ستر الأوراق يا من البليات يا مقلاصرات يا مي الأموال الأوقاف يا قضي الهاجات اقضي هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا واطف على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين المسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة خائف وجعل المتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غرامة إنها ساءت مستقرة مقامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وذهاب هم وذهاب غم وذهاب مرض وذهاب سقم وذهاب إلة وذهاب ورم وذهاب وجع والحقنا بالصالحين فعالا لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين صلوا على النبي الكريم